الرحمن الرحيم pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run. alhamdulillah. gbogbo ọba pátápátá tọ́lọ́wọ́n ọba ní í ṣe wasalaatu wasalaamu ala rasulillah. ìgbé ọlọ́run ìgbé ọlọ́run kó máa bá òjíṣẹ́ ọlọ́run ọba. wa ala alihi wa asahabihi wa jami'i man wala. ìgbẹ́ náà bá wọn aráalé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tó gbà mú pátápátá. wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. àwọn ń jẹ́rìí báwo ní bẹ́ẹ̀ ni àfọlọ́run ọba bá tó jẹ́ àṣojú olórogún. وأشهد أن محمدا عبد الله ورسوله àwọn ń jẹ́rìí ìbàdàn Muhammad ẹrú Ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ Ọlọ́run ní sì ṣe. shahadatan tunajjini wa iyyakum min fitnati dunya. ìjẹ́rìí dáwí yìí oní ọ̀là mi ní ọ̀là ìwọ náà nínú gbogbo fìtínà ayé. shahadatan biha a'ishu dunyaya ìjẹ́rìí dáhùn yìí olè yóò fi lo sẹ̀mí ayé mi tó fi dùn dáadáa. ṣahada tambiha amutu yawma amut. ìjẹ́rìí dáhùn yìí náà ní kú lé lórí ijó tí bá kú. ṣahada tambiha adukulu lukabura wabiha uqabilu munkara wa nakira. ìjẹ́rìí dáhùn yìí òun náà ní bàwọnù sáré òun náà ní bá pàdé àwọn màlẹ́kà méjèèjì tí ń jẹ́ munkara àti nakiru. ṣahada tambiha ubu abu yawma al wa ana amama rabbil alamin. ìjẹ́rìí tá a sọ yìí òun náà ní wà lórí ẹ̀ tó fi gbé mi dìde níwájú ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé. shahadatan biha uhasabu yawma uhasabu. ìjẹ́rìí tá a wí yìí òun náà ní wọ́n fi ṣèṣì omi lọ́jọ́ tó bá ṣèṣì ogo sẹ́. shahadatan biha amshi ala sirati kalbati saate ẹni tá a sọ yìí òun náà ní ìbàkọjá lórí abala àpàdàmọ́lá. èmi ní sọmi tí dọ́kítà òjòkó ẹgbẹ́ mi báyìí dọ́kítà èmi ní sọmi tí òjòkó shahadatan biha amshi ala sirati kalibarki saata. orí ìjẹ́rìí náà ní wà níbi kọjá lórí abala sàrà ti di mọ̀nàmọ́ná tó kọ. shahadatan biha adkhulu al-jannata ma'a alladhina an'ama Allahu من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ìjẹ́rìí tá a sọ yìí òun náà ní bàbá àlùjánnà níbi pẹ̀lú àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni rẹ àwọn tó kúkú sẹ̀ dí àtàwọn tó gbàgbọ́ lọ́wọ́ lódodo. rabbana salli wa sallim wa barik. olúwa mọ́fẹ́ ìbá wa ṣe ìkẹ́yìkì àti àlùbáríkà. ala abdika wa rasulika muhammad. pẹ̀lú rẹ ti ṣe muhammad. kama sallaita wa rahimta wa barakta ala ibrahim. gẹ́gẹ́ bó ṣe ṣe ìkẹ́yìkì àti àlùbáríkà fún anabi ibrahim. wa ala ali ibrahim. àtàwọn ala anabi ibrahim. fil alamin innaka hamidun majid. ìgbòkù ayé pátápátá ìwọ ọlọ́run ọgbọ́ bẹ́yìn ní gbogbo agbọ́dá àwọn gbogbo jama ẹ bá ń panu kò kẹ sọ pé ní alihamudulilayi. alihamudulilayi. ẹ dákun ẹ bá wú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. alihamudulilayi. ẹ dákun ẹ bá ń sọ pé ní alihamudulilayi rabbil alamin. alihamudulilayi rabbil alamin. inú mi dùn púpọ̀ láti wà ní ààyè bàbá wa olùkọ́ àgbà torí bí tá a jòkúlẹ̀ nígbà tí bàbá wà láyé ibẹ̀ wọ́n jókòó ibi tá à ń ti ń ṣe ìpalẹ̀mọ́ ìyàwó lẹ́nu torí àfa wa sálàfí ìní dá wàhálà lẹ̀ irú èyí táwọn ará lọrin àtàrà àwo dálẹ̀ jò ní tí kábíyèsí àti àfa àwọn kíjìpá wa ń fà ìní dárò ẹlẹ́lẹ́lẹ́ àmọ́ ìyàwó tí àfa wa sálàfí ń ṣe yìí ọmọ dàbí ìyàwó lọrin àwọn ìdí ìtumọ̀ ní ìdá wàhálà lẹ́ni pé dẹ́gbà pé ìwọ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ìwọ ò ṣe bẹ́ẹ̀ Ìlọrin ní ṣe kò ní sí yìí lónìí. tọ́lá wa lọ́rin la máa ń ṣèyàwó bíi ijọ́ márùn-ún bíi ijọ́ mẹ́fà afa wa sálábì náà wá ń ṣèyàwó ńlọ bíi ijọ́ márùn-ún ijọ́ mẹ́fà bóyá yóò tún jù bẹ́ẹ̀ lọ olórí ẹbí ọmọ yẹn ju yìí o olórí ẹbí wọn ọmọ yẹn ju yìí o inú mi wá dùn pé mo lè wọlé nìyí nígbà tí ìwà wa ti mọ̀ sọ̀rọ̀ ààyè bàbá wa olùkọ́ àgbà òun la wá jókòó lé ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí bàbá ṣe ilé tí wọ́n gbé ní ibi wọ́n jókòó ní ààyè wọn ní ọlọ́mọ pa ààyè náà rẹ láéláé ọlọ́run má parẹ́ pàdánù ìyàní ọlọ́run sì má parẹ́ èsì ìyàní ọlọ́run má parẹ́ pàdánù ìyàní inú mi wá dùn lórí púpọ̀ nígbà tí àwọn pòfẹ́sọ̀ pè mí wọ́n láwọn fẹ́ kí n wá bí ìyàwó tí gbogbo ẹbí fẹ́ ṣe àwọn ọmọ àfa àwa sáláfí àwọn ni wọ́n lọ rí ọkọ àfa sáláfí sì ní káwọn sọ fún mi báwọn fẹ́ kí n wá wọ́n ṣe dìde ìsinmi wá ní màwó déètì ìgbà tí wàá fún sẹ́kẹ́tìrì kó wọ́n déètì lọ́wọ́ níjọ́ mọ́ndé ni mo ní à mọ́ndé bò wọ́n á pè búrúfù pé jọ mọ́ndé ni wọ́n ní mọ́ndé náà ni mo ní à ah, ah, ẹni tó nǹkan ṣe ní ṣe nǹkan mọ́ndé. wọ́n wá ní búrọ́bù wa ń pè kí n sáwà mo ní à ah, ẹ̀yin tó ń pè mí bàbá wo olùkọ́ àgbà gbogbo téèyàn bá ń ṣe lọ́wọ́ yóò sọ lè ní. béèyàn ọba tiẹ̀ rí nǹkan kan tí nǹkan kan ọba yéèyàn tẹ̀ tẹ́lẹ̀ nínú kí téèyàn ké ó yẹ kó máa yéèyàn téèyàn bá dá yìí ọlọ́ba ń sọ pé wàlẹ̀ ákìbátú ìlú tẹ̀kìnì ákìbàlá yìí ẹ tọ́ka fún mi ẹ tọ́ka fún mi àwọn tá a ti bá àwọn rí báyìí ó tọ́ka yìí tí ìní máa wọ nọ́ọ̀rọ̀ kí kàwá dàrú kí esi má bẹ lómi nínú jẹ. anabi ibrahima aleyhi salatu akiba méjì ni sọ kẹ gbọ́ dáadáa akiba méjì mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ akiba bàbá wa olùkọ́ àgbà láàrin àwọn àfa nílẹ̀ Yorùbá akiba kalari ara wa akiba mi na bọ́lá máa ń gbé wàlá akiba tó nínú mú tẹ̀kí náà bá a bá gbọ́ àyà nìyé akiba àwọn mú náà kalari yìí kọ́lọ̀ máa ń pẹ́ wà láwùjọ wa náà ilá aláwọ̀lì ní náà àwọn aláwòsí ìbàwọ̀ olùkọ́ àgbà náà àwọn dà àwọn dà nípa aláwọn aláwọ̀ kíba sẹ́rọ akíba yìí ni gbogbo àwọn tọ́gbà àbásọ̀tẹ̀ lánàá àwọn tí a bá wọn ẹ wo èyí tẹ́ntẹ́lé bàbá ẹ lọ fọlábalẹ̀ o ẹ lọ fọlábalẹ̀ wọ́n mà ní tàmá bisawi sa'adati yasadi ẹni bá gbọ́dọ̀ ilé tó yóò sọ nílé gbogbo àwọn tí wọn bá àwọn ẹni lọ ìtàn wọn parẹ́ lórí abakari bá nẹbi tó kọ umaru bá nẹbi tó kọ parẹ́ bá tó kọ gbogbo àwọn ọ̀rẹ́ umaru ń jọ tí islam sáájú wọn ni àwọn tí wọn bá bakari sọ̀rẹ́ nígbà tí abakari bá sọ̀rọ̀ àbùtọ́ tẹ̀lé ànẹ́bí lọ́kọ̀ọ́ tí o fi parẹ́ àwọn àkànnà ń bẹ sáfù rẹ̀ wọ́n kà jọ́nà tí wọ́n gbà wọ́n parẹ́ mọ́gbà lárí. kọ́dà ní o ti jẹ́bi tó à ń ṣàdúrà fún ni ṣé báwọn ẹbí tá ń ṣe pèlè wa àbí mo lẹ́nu kákúrò àbí jẹ̀gẹ̀ àbìtà kúrẹ́ kókó láàrin wọn àtànábì babalọ́jẹ́ a ti ń ṣe pèlè o nígbà tí ọ̀fọ̀lọ́balẹ̀ fọlọ́balẹ̀ká tí ọ̀fọ̀lọ́balẹ̀ fúnmalẹ̀ ànábì gbẹ̀yìntẹ́ ń tẹ̀lé àwọn bàbá bá tù àtàwọn ọmọ wọn ẹ bá fẹ́ ṣe eré kalẹ̀ eré lọ́ba kí láàrin yìí tẹ́fà ti ti náà kálẹ̀ àti kẹ́sì wọ́ ẹ má yà mùnàfíkì o ẹ má dìnyà kúdà o gbogbo àwọn tó ṣe mùnàfíkì láyà nàbí ọ̀ láti bọ̀ tán o wọ́ọ̀ láti bọ̀ tán bàbá eléyìí tó kú yìí bàbá olùkọ́ àgbà yìí bí a mànábà mànábà bá rẹ ni wọ́n torí wọlé àkìbátù wọ́n máa jẹ́ mú tẹ̀sí náà ní àkìbá rí báyìí àbọ̀rọ̀ ló máa dàrú ni wọ́lá olùwà náà ilá àlọ́ tó rí mí náà àwọn tó bá wọn jẹ lánàá dá ẹ wo ẹ jẹ sọ fún yín ìjẹni Ọlọ́run ò sí bí aṣọ àníyàn tó yọ olójooji rẹ ìjẹni Ọlọ́run ò sí bí wáàsí tọrọ àmàníyàn tó fi ṣe ìbẹ̀rẹ̀ Ọlọ́run ò sí bí kéwú àmàníyàn tó fi ń ké ìbẹ̀rẹ̀ Ọlọ́run ò sí bí kọjá jẹmọ ẹlẹ àmàníyàn tó fi dálẹ àníyàn rẹ ibẹ̀ ní pẹkú àrẹ wà àti ìjọba àwọn túlẹ yìí ìjọba mọdìkì mo sì fún ọ ìjọ ìjọ bẹ́ẹ̀ evidence wọn fún ọ ní evidence lọ́fẹ́ gbọ́ yìí níjọ máa lè kìí ṣe mú àtà ọgbọ́n mi dáadáa mú àwa kọ mú àtà tán mú àtà wá lókìkí gbogbo ayé mú àtà máàlìkì mú àtà máàlìkì làwọn yẹn náà máa kọ mú àtà mú àtà wá ní à máàlìkì ni ogójì ọdún mi kọ mú àtà tèmi mo sì kọ́ àlá tẹ́kọ́ wá nílẹ̀ náà mo kọ́kọ́rọ́ àlejò mọ́sọ̀ nìyí lẹ́wọ́ dáhùn àtàkàtàkàtà lẹ̀ àwọn dà gbogbo yẹn máa lọ́wọ́ náà gbogbo mú àtọ́wọlẹ̀ mú àtàmì lọ́sẹ̀ wù. ẹ wo gbogbo àwọn wọn àwọn pẹ̀lú bàbá àgbà lánàá àwọn jà wàlẹ̀ àtìbátù wàlẹ̀ àwòdùwánà ẹni bá fẹ́ sori nínú àwọn tó ṣe katakata lánàá èyí tí ọmọ tí yóò fara balẹ̀ fáwọn ọmọ yẹn ẹ nànà tí bàbá rẹ ṣe lánàá wọn ní sẹ́yìn pẹ̀lú tọ́ba tó kọ̀tínú pẹ̀lú ẹ̀hìn náà bàbá rẹ àwọn ọmọ rẹ yóò tó sàkákò ọkàn nùrọ̀ mẹ́rin tí mo fẹ́ sọ. èyí mo fẹ́ sọ nìkejì yìí yóò ní musa pẹ̀lú ìdí mọ́sálá kọ̀ọ̀kọ́ náà àwọn kankan bẹ tọ́lọ́wọ́ ìfi bá yẹ sẹ́rẹ́ ẹ wo ọlọ́wọ́ ọ̀fẹ̀sẹ̀ bẹ́ẹ̀ nìkan sẹ́rẹ́ o ó fi kàn wá nẹ́bí tọ́ra àfẹ̀sẹ̀ bá nẹ́bí sẹ́rẹ́ yọ ọmọ sọ fún pẹ́lú ayé náà sẹ́rákítà làyà àbàtà nà àkàbẹ̀ntà ní àsẹ́rákítà tà ní ta láyà bàtà náà alùpùpù àti àdìsá. àbá kájà kíá. nítorí ìwúlẹ̀ bí mo ti gbé ní o ti gbé nǹkan sásìkò ìwó la wà àwọn pòròfẹ́sọ̀ ló ti kọ́ àtàwọn dókítà. láyé náà ṣẹlẹ̀ kí làwọn bá ṣe bọ láyà bàtà náà amaluka gbogbo tó ṣe níṣẹ́ yóò bàjẹ́ wọ́n lọ́ọ́ tẹ̀kú nínú ìlẹ́wọ̀n káàsì yìí náà ìwọ́n kò tó ọlọ́run ọ̀bẹ sí báyọ̀ sílẹ̀ ẹ̀wọ́ Ibrahim abul ambiya òun sì ní àkọ́kọ́ mùsùlùmí tá ń pè ní mílátà Ibrahim hanifa bankaya wàyí dìbùtàlá Ibrahim rọ̀bùrù ọ̀wà máa kìrà tù sẹ́rẹ̀ kìrà tù sẹ́rẹ̀. وإذا ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن. níbo ló wá ń ṣe náà Ibrahim. Ibrahim wa pass ìdánwò nígbà wa pass ìdánwò ọlọ́run wa sọ wọn pé ìníjà ìlú kàlí nẹ́ẹ̀sì. ìníjà ìlú kàlí nẹ́ẹ̀sì náà mo fi ọ̀sán sọ́wọ́ dípò àwọn kọ́lọ̀ mi wù yàtì Ibrahim ni ọlọ́run àwọn ọmọ mi náà jẹ́ jẹ́ bí mo ti jẹ́ kí lè sì lọ́wọ́ fi báyà náà lù àrí àbọ̀lì ní àwọn bá jẹ́ alábòsí nínú ọmọ rẹ àbọ̀lì ní àwọn èrè kó ní má rí bá ẹ̀hìn àwọn alábòsí bá bá kiri àgbàlagbà lẹ́nu ọmọ rẹ kò ní ibo ti rí. ǹjẹ́ ọlọ́run dẹ́wà bàbá tó tí wọ́n lé wọn káàkiri tí wọ́n àwọn lè mọ̀ tí wọ́n ń bẹ́lẹ́ kújà tí ń bọ́ lọ́rọ̀ jà tí wọ́n ń bá wọn ní bíbí àfà nílùú wo àti gbogbo lẹ́yìn bá káàkiri sẹ́yìn mọ̀ kọ́ àtàwọn ọ̀hún náà bàbá òsè ní tẹ́kì. wọn ò di ẹbọ mẹ́rin gbọ́nà ibi wọn ò pa àwọn èèyàn lọ àwọn náà ò jíṣẹ́ kọ̀rọ̀ ọlọ́run wá ní ìníjà ìlú kalẹ̀ náà sí tálọ́wá tó wọn kò lè yẹ sọ. inú àgbàlagbà ilẹ̀ Yorùbá ló ní tá a máa tọ́ka sí ẹ sọ báwo láti kà fún àgbà ilẹ̀ Yorùbá tá a ní kà bàbá wa olùkọ́ àgbà ẹ sọ bẹ́ẹ̀ yẹn ká tí ọkùnrin kọ́ àgbà kọ́ ká kẹ̀kẹ́ a sọ fún kóńkà rẹ tó segin ní tó ká tọ́ ìníjà ìlú ká lè nẹ́sí ó lè ṣe ẹ̀rọ náà ó ti bàbá rí àtàbí wọn tó ṣe àti wọn lọ́wọ́ mi ṣe ní ìmọ̀ nù ṣé ẹni bí Ibrahim ti wá ṣàdúrà pé ọ̀rẹ́ tó níyà tí bàbá náà ṣàdúrà o kò sí bàbá rẹ̀ kájọ́ ní bẹ́ẹ̀ bá wọn kú yàrá o kò sí bàbá rẹ̀ kájọ́ ní bẹ́ẹ̀ bá wọn yàrá ṣé ẹni wíṣì ọlọ́run fún ibrahim abdullahi ayẹ lẹ́lu àdí àgọ́dì yìí náà bàbá yìí tẹ ẹ bá jòkó báyìí àyíṣà alákòóso ọmọ bàbá ni bẹ́ẹ̀ ni abájẹ́ sọ́ọ́lì mi nàìjọ́ lọ́wọ́ ní sèyí báyìí bẹ́ẹ̀ mo sọ tọ́lọ́ lọ́wọ́ òfin ń bá yẹn sí i ìtọ́ fi sọ fún ibrahim abdullahi ayẹ lẹ́lu àdí àgọ́dì yìí sórí tóní ṣe àwọn alákòóso ọmọ rẹ òní rí ìtọ́jú alákòóso nínú bẹ́ẹ̀ yìí bá rí bẹ́ẹ̀ ti rí ẹ̀yìn sí alábòsí ọmọ lọ́dọ̀ bàbá àbòsí yìí sì bẹ́ẹ̀ àbòsí tí ò sí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yà tó ṣe yín dẹ̀ obì wa kẹ́yìn náà yín náà wá tójú ọ̀nà tí a bá ṣe kí ni tí bàbá tọ̀ lẹ́bí náà àmànú wà tábà wà tábà àti kùrìyàtò bí ìmáàlì àlàkọ́lá bí àwọn tó bá jẹ́ mú ní wọ́n jẹ́ mú ní wọ́n bá bímọ ọmọ wọn ò sínú àgọ́lì nílẹ̀ alábòsí wọ́n wá rin ọ̀nà tí bàbá wọn á wá rìn lérí yìí mẹ́rin ọlọ́ni àlàákínà bìyẹn ibi táwọn bàbá wọn bá dé náà bàbá ṣe dé wọn ti dé ibi táwọn bàbá bá ṣe dé náà wọn ó ṣe kí ni. bàbá olùkọ́ àgbọ̀ ọ̀gbà dókítà dókítà ò sí kanu ọmọ mọ́ bàbá olùkọ́ àgbọ̀ ọ̀gbà pòfẹ́sọ̀ báwọn pòfẹ́sọ̀ ló lè wí ẹ wo tó ma kọ̀ọ̀kan yàrá rẹ̀ ẹ sọ yìí tí o sì ń lẹ́ka sí ẹ sọ atọkùnrin wọn atọbìnrin wọn bàbá sálábì tún ẹ lẹ kaba lóhùn sálábì sálábì ni ọ̀tá àbí ọ̀tá. àwọn akọ̀dá rẹ̀ kúrú ní yàtẹ̀ hàn. ibi bàbá dé làwọn ọmọ ti bẹ̀rẹ̀ sẹ́ tọ́lá àwọn ọmọ yẹn ò sínú bọ́ọ̀lì ní nàta ká nusrọ́tì bàkàrà lẹ́ẹ̀kan àwọn náà wá tójú ọ̀nà tí a bá dé kí ni ẹ wo owó yìí nǹkan méjì ní bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ mi sọ ẹ ṣàkíyèsí nǹkan méjì wù ẹ lọ tẹ́jẹ̀ sí kí mo ní ẹ lọ tún ṣe ẹ lọ tẹ́jẹ̀ yìí ṣe hospital kẹ́sì lọ tún ṣe ẹ má rògbé lọ lórí tàbí ọmọ tẹ́sẹ̀ yìí o tèmi sọkọ àwọn dókítà ọ̀tọ̀báwò àdìsáàdì ni wọn àwọn àfẹ́sì ni àdìbá àtàwà ẹ̀mí làwọn tún ṣe ẹ lọ tún ẹ̀jẹ̀ yìí ṣe pẹ̀lú kí ìbádọ́dù yìí la kẹ́rin bímọ rẹ ẹni ìbádọ́dù rẹ bímọ rẹ tilawatul Qur'an ẹ lọ jáwọ́ mi kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ẹsẹ̀ kọ́sẹ́ lògùn kóògùn kankan kò sínú yìí bí àjòkó yìí náà àmọ́ torí àwọn tí wọ́n mọ̀ wá lókè àwọn bàbá yìí ó rìn ìkùn yìí wọn ò jẹjẹ kú jẹ wọn ò mọmọ kú mu wọn ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run lọ́mọ fi dàbá yìí bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ ẹ̀ tí ń ṣe ẹ́ bíbí kú di o tahayaru lilutofikum fa inna lirqa dasal ẹ tẹ́jẹ̀ sí kéèlé bímẹ́rẹ́ ẹ jẹ́ baba da àwọn ẹ̀jẹ̀ kìí àwọn ẹ̀jẹ̀ lójú kulẹ̀ àwọn ẹ̀jẹ̀ kìí àtúntò kùránì lójú kulẹ̀ àwọn ẹ̀jẹ̀ àwẹ̀ alamisi àwọn ẹ̀jẹ̀ àwẹ̀ mọ́ndé àwọn ẹ̀jẹ̀ tí wọ́n fi gbogbo ojú katira níbi ojúmọ́ tí ìmọ̀lẹ̀ wọnú ojú tó bó sì gbogbo ẹ̀jẹ̀ ara àwọn ẹ̀jẹ̀ ńlọ sí wá sí lónìí sọ̀kalẹ̀ lọ́la àwọn ẹ̀jẹ̀ mọ́sàbẹ̀sẹ̀ nàbílà fọlọ́ àwọn ẹ̀jẹ̀ ń lò dùnkúlẹ̀ yìí bẹ́ẹ̀ yóò nílò ẹ̀jẹ̀ ń kò lè dúró àwọn ilé èyí tẹ́ wọ́n tẹ̀lé mọ ẹ̀kọ́ sí wọn wàbí ọ̀dà ọkọ̀ tẹ̀lé ìmọ̀nà bàbá àgbà tàná tó bírò àwọn ọmọ yìí ó tó tẹ̀lé ìmọ̀nà àwọn bàbá wọn yẹn tẹ̀lé bẹ́ẹ̀ bá tẹ̀lé mọ̀nà wọn yìí ló bí dáadáa o ẹ lọ tún ẹ̀jẹ̀ sí ó di méjì méjì mo ní sọ ìkejì bẹ́ẹ̀ bá wá tẹ̀jẹ̀ sí tán ẹ gbé àwọn ọmọ yín níbi tẹ́ ẹ ti ti yín ṣe bàbá wa olùkọ́ àgbà ọmọ ní Amẹ́ríkà àti London àti Britain ni gbogbo ọmọ wọn pátákì olókè gbogbo ọmọ pátákì tọ́wọ́ ilé wa sọ fún mi àwọn jáǹkà wo ti ń ṣe kan nínú ilé wa dàtẹ́ dà kí ló tún kù àwọn ah, àbátó sẹ wálẹ̀ alámàdúgbò ìlànà wà hàmù wà á ní wà wà ní wà á kiri múnú sólà hùn wà wá sí ìmọ̀lẹ̀ kálà hùn wọ́n ti wá yá ẹ̀sìn ní. ẹ má lọ lẹ́rẹ̀ ẹ má lọ lẹ́rẹ̀ kéwù ẹ jàpá ẹ ṣe gbà àbá a wọ́n ti wá yá ẹ̀sìn ní wọ́n rí táwọn alákọ̀wé dájọ́ náà wọ́n rí tí ń gbọ́mọ́tò wọ́n sì fara mọ́ kásá kì í mú ká má gbọ́mọ́tò wọ́n fara mọ́ kí ẹ sá dùn ó dìgbà kan sẹ́wọ̀n kí ló àbí dẹ́ yọ ọmọ lè ló wà ní bàbá àwọn aṣáájú mi kọ́ ẹ tẹ́tẹ́ ó tó lábúrò ẹ má lọ́wọ́ mi wọ́n bí dẹ́ ìwọ́n lábúrò ọ̀là lẹ́yìn ìyá mi tí mo ní wọ́n fẹ́ tó lé ti ẹ̀sán tó fẹ́ wọn tún fẹ́yàwó tó kọ́ mí lọ́mọdé bí a bá yín náà ti fẹ́yàwó náà àwọn àbá náà fẹ́yàwó ọlọ́jà dùn àbá wa pẹ́ torí bàbá wa ni bàbá wa àbí mo bọ́ ni sheikh wa bàbá wa dr Salahuddin al àbí mo èsì bàbá wa kọ́lọ̀ jẹ́ àrí wọn tẹ́ orí àwọn náà tún gbé ọmọge tuntun ní òní wọ́n lọ sí kéde lòdì pé wọ́n tún fẹ́ wọ́n fẹ́ mi nù ẹ̀yìn àti ìsì àpá ìjọ máa sí kéde èmi mo ní o tún fẹ́ máa lé ọmọ yìí o kí máa fẹ́ bàyọ̀ bẹ́ẹ̀ àwọn bàbá yẹn wọ́n làwọn tó dáa fún tí a sì kàn ní wọ́n wá ń sẹ̀sẹ̀ ní kẹtọ́ lágbá lérí ìbẹ̀rù ọlọ́run wọ́n wá ti àwọn ọmọ wọn sí rí ìsẹ̀mí yẹn náà wọ́n gbàgbé ayé odijọ́ kan gbọ́ àwọn aṣáájú mi wá kójú wọn lọ́ba abẹ́lé àti bàbá òní ẹ̀ ṣàdúró fún wa afẹ́lú afẹ́lú ìsìn babẹ́lé àti òkú gbogbo àwọn ti ké máa sí ìyá afọ alásì ìyá ni eré ni ibú ní lọ́pọ̀ owó lọ́wọ́ àní ẹ máa ṣe báyìí wọ́n béèrè owó bẹ́ẹ̀ bá lówó ẹ̀ ní sẹ́lọ́ mọ́. mi ti wọ́n gbé ẹsẹ̀ bu ọmọ bàbá yìí nínú ẹ dákun jẹ́mọ́ owó wọn wá bí wọ́n wá jẹ́ ni ọlọ́run owó tó wá sí kí ni bí àwọn bílíọ̀nù náà ni wọ́n bẹ̀ jẹ́ wọ́n rọrùn bí àbá fi mọ́sí wà sínú fún gbẹ́dá nígbà ìjà owó ló jòkó àmẹ́sì tí àbá tẹ̀lé jòkó mẹ́ wọ́n jòkó níbi ẹ̀sìn yẹn láwọn àní àbá àsálábísì tóbi kò túbọ̀ tó wèsè bílíọ̀nì àwọ̀ àmọ́ tí bàbá tọrọ lọ ṣáájú ìyókù wá ségé ni ọ̀rọ̀ kejì náà tó jọ mọ́ta kọ̀kọ́ ọ̀rọ̀ mi lẹ́kẹta èyí tí wà so àfa nínú àwọn àfa tí ń sọ̀rọ̀ lórí social media táyé ń gbọ́ kí ni wọ́n fẹ́ sọ lẹ́wà kọ́lá wọn sọ fún mi pé wọ́n á tún bí òkúté mi ráyọ̀ fún yà bàbá sáláfì wo tó sọ báyìí kí ni kí lábá sáláfì tó sọ wọn náà tó sọ báyìí wọn ni kọ́lá bá sáláfì wo wọn bọ́lá àlẹ́ kàlẹ́ báyìí wọn á báyìí kàlẹ́ wọn sọ̀rọ̀ wọn tó sọ bẹ́ẹ̀ fún mi gbà mí kọ́lá wọn ni kọ́lá ètí àgbóde wọn ni kò wọn bá kẹsẹ̀ lẹ́sẹ̀ báyìí ó gbé ẹ̀ tí mo náà sọ fún mi ìyẹn tó bá ti dàbá wọn is is the ìsìlẹ̀fà wọ lónìí ìsìlẹ̀fà wọ lónìí ìsàlẹ̀sọ̀ lónìí kí yẹn máa ṣe wá sí ó ti jásí pé ẹni tí wọ́n ṣe wá sí ikú gbọ́dọ̀ kún láyà jù ní pé ọlọ́run máa ṣe sọ̀sọ̀kúsọ̀ ẹni táyé bá sì ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ọgbọ́dọ̀ sọ tí ó sọ kọ́mọ sọ afáwọn sálábí nǹkan mẹ́ta pàdé lára yín àkọ́kọ́ wọn fẹ́ sí ọlọ́run èkejì gbígbàdúrà bàbá ní orí ẹ̀kẹta ìgbìyànjú tìyín náà mo wá fẹ́ pè é sákìsì ẹ máa rántí ọ̀rọ̀ tó lọ́wọ́ bá Musa sọ àdéhì sọ̀dáàtú ọlọ́ni yá Musa èmi tọ̀fẹ́ túká alẹ́ nìyà. ọ̀nà yá Musa ìní tọ̀fẹ́ túká alẹ́ nìyà sí ní ìsọ̀láàtì wàbí kàlámì. ọlọ́ni Musa àbáwá sábàbí bọ́lá ti sọ fún Musa ní ìní tọ̀fẹ́ túká mọ̀sá ọ̀lẹ́sà ni mọ̀sá ọ̀lẹ́sà ọkọ̀ tó lágbàtì tó lágbàtì tí gbogbo mùsùlùmí sáré kó wọ́n jẹ́ sálábí ni torí tuma sálábí ni pé àwọn tó wà fi tá nàbí àtàwọn sáré ẹni tí ń sàṣejù ń pèrè sálábí aláṣẹ tó ń pèrè ní sálábí kọ́dà ọkùnrin kan bá fẹ́ wọ pé nì mo ti gbàdé lóde ká tó bẹ̀rẹ̀ wọnawọna mo ní kó lè jáde ẹni lè jáde ọ̀lẹ́ ìjọba wọn ń travel wọn náà lọ ìránù lọ́wọ́ tó parí ìlọ́wọ́ tuntun bí mo ní wọlé mu bí mo ní a ó kọ́ lọ súnà láti ìyẹnjú ó sì ń dáwọ́ èrú. tí máa gbọ́ ẹjọ́ sọ pé ọ̀rọ̀ gbogbo àwọn ìyẹn jáde kí n lé ọ bí mọ́lì kìí lọ́kùnrin tó wá bẹ̀rẹ̀ bí ebi rìn bídíà tó yẹ lé jáde bẹ́ẹ̀ ní nàìjíríà olùsúnà mọ́lì kìí olórí ni ó wà ní à ẹ wá lẹ́nu sọ̀rọ̀ súnà àwọn lálùsúnà kí sáyé ṣíyà ọmọ bẹ̀rẹ̀ ní alùsúnà mo ní ẹ̀yin lálùsúnà ó níbẹ̀ ní kọ́dà àwọn gẹ́gẹ́ sábà bí ṣé àbáwájà ti sálàbí aláṣẹ tó péré ní sálàbí aláṣẹ tó péré ní súfì tẹ́lẹ̀ ẹ bá pé dáadáa yóò ní sálàbí lòun tọrọ mọ̀ tìgbà sálàbí kò lè yọrọ ẹ̀ kó nu sálàbí ẹ̀yin lẹ́wà ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn òbá ẹ mọ̀ pé stèfà fún yín ẹ̀sà ọlọ́run fún yín ní abá ti ní àfa àsálàfì gbogbo lẹ́yìn owó lọ́ọ̀bì kankan ju ẹ lọ rántí pé ìdílé stọ̀fà yìí tó kà ọlọ́run sàyé برسالاتي صفيتك على الناس برسالاتي وبكلامي gbogbo sẹ́tọ̀lọ̀ fún yẹ jẹ́ dáadáa o ẹ má ẹ má ṣe sálàfì yín kọjá báwọn sálàfì ò ti ṣe o ẹ má jẹ bídí òwòrán sálàfì yín o ìsìtìfọ́ wo ọlọ́run bíbí sáláàtì yìí wà bí kàlámì yìí òun lè gbà yìí ni ní kẹ́ dúró ọlọ́run ti kẹ́yìn ilé àfa gbalẹ̀ ti jáde wá kọ́dà kí wọ́n wí kankan mọ́ kí wọ́n ní ọmọ bàbá olùkọ́ àgbà ló sọ bẹ́ẹ̀ àwọn èèyàn máa tẹ̀lé yín lọ ní tí wọ́n bá sọ pé ọmọ bàbá olùkọ́ àgbà ní ìwọ ló báyìí àwọn èèyàn tẹ̀lé yín o ìsìnfàwọ ọlọ́run ní fún yín kẹ ẹrú gbólóhùn sábàkí lérí o ẹ gbọ́dọ̀ wá ṣiṣẹ́ tọ́ bẹ́ẹ̀ tí ń ṣe é bọ̀ yín náà kó sí àwọn sábàkí kẹ́ẹ̀dẹ̀ wà alẹ́ lùmẹ́nì hajj alwasatiyyi alimọ̀tẹ́lì sàlàfíà tí ó balance tí ó ní lásìkò tí ó sì ní ní àṣetò tí ó sì máa dúró sí bí táwọn ẹni ìṣíwájú bá ṣe kí ni tí ó sì máa ṣe mọ̀rọ̀ àtò àwọn èèyàn pẹ̀lú tẹ̀síìr látàsíìr ẹ sì ṣàwọn èèyàn pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ inú mi sì dùn ọmọ ìpìlẹ̀ ní àwọn àdáké wọn yé sọmọ ìpìlẹ̀ ní ẹni dàkẹ́wò wọn ké wọn wọn yé sọmọ gíní alhamdulilah kò síbi tọ́lọ̀ wọn ti yọ dáadáa kò síbi tọ́lọ̀ wọn ti yọ dáadáa àmọ́ yìí tó sẹ́kùn náà máa sẹ́kùn lára rẹ̀ torí kò bá àfa gírí kò bá àfa lùrí lùrí ni ẹ ti ṣe pẹ̀lú àwọn àfa kọ̀rọ̀ wọ̀ ti ń kọ́ àfa lọ́kàn máa ń sẹ́ràn ọ̀hún ìmọ̀wọ̀ lára rẹ̀ àmọ́ kò sí kí ni ọ̀lẹ́kọ̀ọ́ torí kò mọ muamalatul ulama kó wọn sì gbé làwọn àgbà fà kọ̀ mọ́ kó làfà tí bàbá sọ̀rọ̀ kọ̀ mọ́ bàbá wa bùkágbà wà láyé bàbá wa ṣẹ́ àdámọ̀ wà láyé wọ́n sọ̀rọ̀ ẹkú ni wọ́n sì ń pera wọn sákèésí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ò sì jà sẹ́wọ̀n kó tún ẹni pé ìpìlẹ̀ ṣebí nísìnyí náà bẹ́ẹ̀ wọ́n ti dòwó yìí nísìnyí ẹnìkan yóò ní kalẹ̀ kó márkàsì dé wọlé ìpìlẹ̀ àná òṣèkí ni kọjá rú ọlá ẹ̀kọ́ máa pèlè lẹ́yìn máa pèlè láwọn ni òjì ọ̀dà wò bí kò bá ní ìpìlẹ̀ lọ́wọ́ dáṣà ní ẹ̀rí bí ọ̀dà torí ọmọ òní bá pèlè lẹ̀ ṣé ẹni bẹ́ẹ̀ ti jẹ́ tọ́lá fi tẹ̀ wà lójú ọ̀nà nẹ́bí Abubakar Umaru Umanu Ali Màáwíyà Mùdẹ́míyà Ibùdó Kẹ̀lìrì Nàwáwí àtàwọn yòókù wọn tẹ̀ wà lójú ọ̀nà wọn àwọn baba wa lẹ yorùbá náà gbogbo tí a bá ṣe tó bá tẹ yóò yá èèyàn báwọn baba yìí mọ́lẹ́ àjò sálà fún wọn ṣe kí ni nítawọn bàbá wa ń ṣe ní báwọn sálàfù náà ti ń ṣe nù ẹ wá jẹ́ pé wọn bàbá wa lè máa ń ná ẹ̀yin tẹ́lẹ̀ ṣe yíwù kọ́dá o mo yìí sọ nígbà wọn ti ní sọmọ náà ṣé wà láyé. bàbá yìí gbé ńlá ọlọ́run sí ọlọ́wọ́ sùn ọlọ́run sí ọlọ́wọ́ sùn àdúrà wọn gbàtà sùn náà ń kọ orí ọ̀gẹ̀rẹ̀ náà tí èsì bá bí ilé àkànbẹ̀ wọn bá burú kan ìtí mo tún padà mọ̀ tí wọ́n ń ṣe tí mo padà kí ó kàn ń bọ̀ yá lọ́pọ̀ wàláhi wàrọ̀ bẹ̀rẹ̀ káàbà ẹ má fọwọ́ mi ní òkú nù bàbá mi pété ọ̀kẹ́ fún mi. wọ́n ní àlífà kan ọlọ́fẹ́ sàlùwàlá wọ́n ní ẹ̀ńtọ́ wa jẹ́ ẹrú ẹ̀ ọwọ́ gbàgbé wa ń bomi sí lọ́wọ́ ń bomi sí lọ́wọ́ ń bomi sí lọ́wọ́ ọmọ yẹn wọ́n wọ̀nà lọ àlífà jòkó ọmọ náà ló ń gbàgbé sí ibi lọ́wọ́ ti wọ̀nà lọ àgéyẹ bọ́lẹ̀ àgéyẹ jágere tó ń wọ ọba àlífà níwájú ojú àlífà bẹ́jẹ̀ àlífà kan wò báyìí ọmọ ẹ bá ní alẹ́dí iná yóò fi kún nàbí sara ìwà kàrà inú àlífà lọlẹ̀ o tún wá sí báyìí o tún wá kójú òkè inú tún bí ibi a o tún sọ pé wà káàdì ní ilẹ̀ lọ́tà yìí àlífà tó rọ̀ inú tún bẹ́ẹ̀ níbà inú tún o tún ó ní wọlé àfínà àní bàbá parí ẹ pé wallahu yuhibbul muhsinina máa lọ. mo ti gbọ́ bẹ̀rẹ̀ lẹ́nu bàbá mi níjọ́ mo ti wà ní primary school tá a kúnlẹ̀ kí wọ́n níwájú wọn tọ́lọ́pọ̀ ọkọ̀ tí ìlànà mo kún wájú wọn. ìjọ tí wàá bá tẹ̀lé ìpàdé mo ti wá rí bọ́lọ̀ ti ṣe níbi kékeré yìí náà siratul mustaqim nílọrin pòfẹ́sọ̀ dọ́kítọ̀ wa bàbá wa yìí náà wà ń bẹ́ẹ̀ wọ́n wá ní kí wọ́n á tírìtì ọ̀rọ̀ kí ni ń jẹ́ ìjọ́mọ̀ ìyá láàrin mùsùlùmí sí mùsùlùmí kí wọ́n á tírìtì tọ́pìkì yẹn ọwọ́ akọ̀ láti wá tírìtì tọ́pìkì yẹn lọ́rin ní sìlátà mùsùlùmí mọ̀ wá ń wo tíra tíra tí wọ́n ń wò lọ́wọ́ ní tí mo ti gbọ́dọ̀ ní primary school mo ti gbọ́dọ̀ bàbá mi mo ṣẹ̀ṣẹ̀ wá kí n kàn án sẹ́yìn pé n tó ju wọ́n tó tó ju ètò lọ́kọ̀ọ́ tó yẹ ká farabalẹ̀ ká stọ́dì wọn ká tó wọn sọ wọn ló kọ tí. nígbà tí ní kílẹ̀ yìí ò ní ṣe ní ilé yìí ò sálábí di kílẹ̀ yìí ò máa jẹ́ òsìbẹ́lẹ̀ ọ̀nà tí ti fa awi tó yàn yín báyìí ọlọ́run ní padà lẹ́yìn ọlọ́run wá ní níparí ayé onífà ó ti mọ́ àtẹ̀tùkà. wọ́n ti mọ́ àtẹ̀tùkà. sẹ́yìn gbogbo ó kọ́ tọ́lọ́ ní ìlérí gbogbo ayé ti ń tẹ̀lé yìí pé sáláfì sáláfì sáláfì kìtáàbù wà súnà ní jẹ́lẹ̀ ẹgbà mú dáadáa ẹ sì lọ́kọ̀ọ́kún lẹ́fọ̀ àwọn tí ń tẹ̀lé yìí àtàwọn tá ń gbọ́ yìí fàkúndínmá àtàìtúkà wà kún mìíràn ṣá ẹ máa dúpẹ́ lọ́yìn lẹ́rú ẹrú sáláfì lẹ́rú o ẹ máa dúpẹ́ gbogbo wa yìí náà sáláfì ni wa àfẹnití wọn bá ń kó mi àwọn sàábà tó ní jẹ́ gbogbo sáláfì sì ni alùsùn náà gbogbo wọn sì ni alùlẹ̀ adàrú gbogbo wọn ní ọlọ́wọ́ mọ̀bá ní ti fàkúndínmá àtẹ́yẹ dúkà wà kún nínú ṣàkiri wọ́n kún nínú ṣàkiri ó kọ́ tó lọ́n gbé fún yẹn mú dáadáa kẹsì máa dúpẹ́ fọlọ́ kẹsì máa dúpẹ́ fọlọ́ kẹsì máa dúpẹ́ fọlọ́ ìwà parí ọ̀rọ̀ o ti sọ mẹ́ta ìtàn àjẹlẹ̀ kẹrin ọkọ ìyàwó àti ìyàwó wọ́n àti ti yóò ní kú wọ́n bá ọkọ ìyàwó sọ̀rọ̀ bíi márùn wọ́n bá ọmọ mi sọ̀rọ̀ bíi jù. ọ̀rọ̀ tá a bá yín sọ náà lábẹ́ bàtà tí ìbá yín lẹ́bi kìlá ni torí àfa àtọ́ fẹ́ ọmọ náà níṣẹ́ àfa àgbà lòun náà nínú àwọn àfa àti kọ́mọ ń tó abẹ́wọ́ ni tóun náà ti ń ṣe wáàsí tọ́wọ́ àkàwọn náà kó jòkó kọ́ gbọ́ àbí ọmọ mi láwọn aṣọ tó jọ máa fà tó yẹ gbogbo ìdílé wọn ìdílé àfa ni ṣé ìta ẹ̀sẹ̀ máa sọ fún pé ẹ̀dá ọkọ ìyàwó lẹ́yìn bá ti gbéyàwó mo ti gbéyàwó wọn bá ti so ìdí gbogbo àwọn ọ̀ràn yẹn rí rẹ máa ṣe wò àkọ́kọ́ ọ̀ràn yẹn rẹ kọ́ gbọ́ dáadáa ha wọ́n ha wọ́n ha gbogbo ha gbogbo tí ọmọ jẹ pátá máa o bẹ́ẹ̀ ọkùnrin ń gbọ́ máa gbọ́ dáadáa èwo gidi. bí ìyàwó rẹ bá béèrè wọn ọbẹ̀ tọ́ba lè lò tọ́ba ní ten thousand má ná o ọkùnrin ẹgbìrì náwó ọbẹ̀ ìyàwó bá béèrè ní segini ọkùnrin tó gíríkì òun tójú gidi lọ ṣe sọ yìí tó gíríkì bẹ́ẹ̀ ni kò gíríkì kò gíríkì tí a bá wá béèrè wọn ọbẹ̀ pé é lò tí a bá wá ní ten thousand wá kó twelve thousand fún mi obìnrin kò wọ́n kà nítorí tó lọ́n ten thousand mo béèrè twelve lẹ fún mi nga ó lè tọ́ra lọ́jà ó ní máa ra nǹkan bẹ̀ kó ní àmọ́ ní ti àbá bí o ti máa ṣe ní o kíríkì nù sìmẹ́ntì ẹ̀rágbó àwọn ọkùnrin kan bẹ ẹ̀rágbó ni wọ́n ṣe sọ ẹ̀rágbó fún yín. ní ẹ bá wá ṣe bẹ̀ tán ẹ bá tán ní à ọbẹ̀ tán wa ní nígbà tẹ gbé ẹran wọn tí ìlẹ́gẹ́ sí wọn jẹ́jú lẹ́ni lọ. kí ni mo kó bọ̀lẹ̀ jẹ mọ́ dákun má jẹ́ lágbo ọlọ́run ní sẹ́wọ́n lágbo òsì má sọ̀yà dé lágbo ní mo òsì sọ̀yà dé lágbo ọlọ́run ní bí mo dákun àbálẹ̀ gbó lábẹ́ oúnjẹ ọgbọ́n ni mo fẹ́ sọ fún ọ. àtúndì àtọ̀bẹ̀ ìwọ lọ́mọ sí kìí sọkùnrin gidi ni máa ń pé gbòjẹ kalẹ̀ wọ́n máa wá bí ọkùnrin gidi ṣe é ọkùnrin gidi ṣe é kọ́dà bẹ́ẹ̀ bá mú mi àwọn àdúgbò kan bẹ lọ́dọ̀ wa tí wọ́n jẹ sí mu táwọn ará lọ́gbẹ́ lágbèrè sí ọ̀tà mọ́ ọmọ ara ni kọ́dà gbára bẹ́ẹ̀ ọ̀tà kí jẹun sọ̀rọ̀ rẹ̀ wọlé. wo máa ń sì sẹ̀ríà lò ó ẹlòmíì gba sẹ̀ríà kọ̀ máa lò sórí bó ti wáyé àfa mi yàrá bí alẹ́ náà lọ́wọ́ gíláàsì rẹ̀ ọmọdé kó bẹ́ẹ̀ bọ́bọ́ wọ olùdẹ́sìn àwọn bá wọ ó tún wà mọ́gílá kọ̀ ọ̀ wá ní sọ́ni kọ́ ẹ̀ hà kò ní jáde mọ́ ní ọ jáde ọ mẹ́lẹ̀ hà pẹ̀lú ẹ̀kọ́ kúrẹ́ ẹ lọ ní ilé tó bá dáa àwọn ibi kan bẹ wọn máa kọ bí ẹgbẹ́ ní ọmọ táyà á fún yàn bẹ́ẹ̀ ọmọ bí káwọn kẹjà ọba ti mú mọ̀ lọ. sọ́ni ní adùn bàbá ti kó bẹ́ẹ̀ ẹnì kò ní wá bọ̀ ó tún wá sọ fún wa pé obìnrin mọ́fẹ́ kọ́ máa gbé tọ́lú mi lọ́wọ́ àbí kọ́kùnrin mọ́ sáfù dákun wọn tiẹ̀ lé àwọn ilé èyí ló ní kọ́ọ̀bù kò túmọ̀ kó dìgèrè ó ní gbogbo tọ́bajá aláàdé tọ́lọ́wọ́ òsèlè wọ̀ fún túlẹ̀ tí ó ṣe ó bójú ìbáàdà ló ṣe kì í ṣe pé má rí náà ìbòjú ìbáàdà ni kì í ṣe má jáde ìbòjú ìbáàdà ni kì í ṣe má lọ bí tọ́lọ́ ń ṣe lálàá ni ẹ má sì bòjú àbá mi o. tó bá sì jáde ẹ̀yin ni máa ràmù ẹ̀ nàmbà wọ́n ẹ̀yin ni máa ràmù ẹ̀ nàmbà wọ́n alábi ti ń tẹ̀lé àwọn ìyàwó ẹ̀ bá kí wọ́n ẹlòmíì gbọ́ títí ó ṣe súnà tọkọ tẹ̀lé ó bí mọ́ ìmọ̀ bí ó ti jí súnà tiẹ̀ pé ọ̀nì káwọn ẹ̀yà ọmọ lọ wọ́n ju àwọn ọmọ bọ̀ lẹ́yìn ọmọ gbọ́ alábi lọ ní màdínà kí ẹ tún sọ̀sán ooru tún ni ọmọ sọ̀ bí alẹ́ yìí àwọn àkárí wọn àwọn ọ̀rẹ́ wa ìnà asọ̀ bí yẹ tó kẹ́ tó yẹ yìí ìyàwó mi mo mú lẹ́yìn ọlọ́wà lọ fẹ́ máa bí mọ́mọ́ náà ń gbógi ìyàwó mi ni o ìtumọ̀ ẹni bá nàbí mú ìyàwó ẹ̀ bóun lẹ́sẹ̀ àwọn òbílẹ̀ àtẹ̀ wà kì í mẹ́lẹ́ àwọn abidjan bẹ tí wọ́n burú jẹ́ yìí wọ́n sì tí omi mẹ́lẹ́ lọ́sẹ̀ méjì wọ́n tura kùnà. ẹ ẹ bàbá ìsá dọ́kọ̀ la amúrò kí tasa wọ́n yìí ká tasa dọ́kọ̀ ni. bàbá àwọn ilé ẹni ẹ̀kọ́ da ọmọ ẹlẹ́hàn lọ oúnjẹ mọ sọ ọwọ́ kọ̀rọ̀ aṣọ omi yí gbogbo aṣọ lè yín rà fún mi o omi lọ́lọ́sọ ọ̀sọ́ wọn sì ní owó tí jẹ́jà ní báwo ló fi bò amálẹ́sì kan jáde olùrà fún dàmásì tọ́ dára fún nínú tọ́ dára fún ọ̀gáǹsà rà fún sílíkì rà á gbogbo tọ́ra pátápátá mi sí ilẹ̀ ní jẹ́ tí ọmọ àwòṣe ọlọ́run ọ̀dà sọ̀kòtò rà fún yọ̀ǹpà rà fún gbogbo ń ta ní ọ̀la pátápátá ń kó rẹ̀ ní jẹ́ zina tọ́ba wa ṣe zina ń tán ọ̀gbọ́dọ̀ wa jáde pẹ̀lú zina tọ́ba wa fẹ́ jáde ní ọmọ àwọ̀ jàdìbà àwọn tó wọn bá fi wọn yẹrẹ la àwọn kiri lọmọ àlàfo Ọlọ́run níjó mọ sí o tó fi jáde dé ìyàwó gbígbé ìnáwó púpọ̀ ní a bá fẹ́ fún ìyàwó níwọ rẹ tí ó pè lọ́nà wo làbá mi mo sì rí pé gbogbo ti ṣe gíláàsì rẹ gíláàsì rẹ ń gán wọn Ọlọ́run ní sẹ ọdún ọlọ́run fi ṣe ọlọ́dọ̀ sí pàbẹ. mo ti ké ti aṣọ fún ọ èyí tí ọwọ́ ajé lórí aṣọ tí ọmọ wọ̀ ni mo ti wọ̀ yìí gbogbo yòókù sí náà ni ọmọ jẹ wo jẹ́ n sọ fún ọ kí n tó sáwà láti mi máa ń ṣe aṣọ mọ kàlẹ́ kan títí ìwọ lọ́mọ rà tọwọ́ ọwọ́ méjì ló bí ń ṣe ń kó nǹkan sí ń fa gosi kan ń kẹ́gbà sí sọ tọ̀hún ìwọ náà lọ́mọ rà bí n bá wá sọ nǹkan tí wọ́n bá ń pè ní

béèyàn bá mọ̀ ọgbọ̀ díẹ̀ ọgbọ̀ díẹ̀ apá mi ara ìlíbáàsì lọ́wọ́ mo ti sọ̀rọ̀ ìtààm mo sọ̀rọ̀ ìlíbáàsì ìsìkáàmù náà rẹ̀ ní. àwọn ti pa bàbá wa ń bẹ yọnyọ náà bàbá wa yìí wa ń bẹ yọnyọ náà ní ọ̀tá àṣepẹ́tùwá àwọn àbátọ́ pàṣẹ bá dáná nìyẹn gbogbo ọmọ mùsùlùmí bọ́ọ̀ bá fẹ́yàwó ọ̀ gbọ́dọ̀ fi yàrá sí yà ọ̀ gbọ́dọ̀ fi yàwó sí yàrá kan náà fẹ́sí náà fẹ́sí wù. àwọn àbá wọn pàṣẹ bọ́mílẹ̀ tẹ̀lé dáná nàìjíríà àwọn àbájá pàṣẹ yẹn náà wàkíwù bí láti ọ̀nà pàṣẹ kí mo gbé wọn bàbá wa sheikh wa Salahuddin Al-Asaba wàkíwù bí láti yorùbá. ẹ gbọ́dọ̀ létí yàrá tó lẹ́yìn tí ẹ bá tẹ́lẹ̀ máa ṣe kéde tẹ́lẹ̀ máa fẹ́ yàwó èmi kò dé sínú ilé àpá mi olówó ni ọ àwọn tó yà wọn ní ìdíkọ mi wọ́n ti kọ́ lu ilé wọn náà nígbà lọ́wọ́ ilé tó dáa béèlì tó dáa àkàtì yóò jókòó tí ó kà sí tó lọlẹ̀ fèè tẹ́gbà lè tó dìbàdà àwọn tẹ́lifísà náà ní wáṣẹ àwọn ìbẹ̀lẹ̀ àwọn lè wọ́n di abẹ́rẹ́ ní wáṣẹ àwọn àgbàlá ẹlẹ́ tẹ́lifísà gbogbo ẹ̀ ní ó gbé ilé táwọn èèyàn bá wá kí àwọn èèyàn tí wọ́n lè ṣebí tẹ́ ń gbé ní ọlọ́run ní bẹ́sẹ̀ rẹ̀ jáde inú lé bẹ́ẹ̀ lè yẹ sẹ́kú mi ni o ọlọ́ọ̀bá ní àsìkò náà ó nà ní ẹ má fara ní kankan ni wọn ẹ má fara ní kankan ni wọn wọn fi lé wọn dákun ilé tó dáa máa ṣe fún ẹwọ rẹ wọn wà fáwọn ọkà wà ní wọn dúkú lẹ nígbà táwọn afáwọn wádìí ọ̀rọ̀ pé ẹni síkà ni wọn fẹ́ sọ wọn nígbà táwọn afáwọn wádìí kékeré ní ìrísí pàtàkì ṣẹlẹ àbíní káfẹ́yàwó kí ni ìrísí pàtàkì ṣẹlẹ àbíní káfẹ́yàwó àwọn yẹn ní torí ká lè bímọ nígbà kọ́ kí ìrànwọ́ sẹ́kù ní orí ilẹ̀ kí ìràn yẹn má parẹ́ ọjà kí wọ́n gan tó ọ̀fẹ́ ìyàwó mọ̀sẹ̀ kí ni kò má parẹ́. àwọn míì nítorí ìmọ̀ràn táàjọ máa dá àwọn míì nítorí lè tẹ́sùkù nù. nígbà tí wọ́n wá lọ́wọ́ bọ̀ ibi wọ́n rìsọ́ọ̀tì sí afáàmì ọkọ ìyàwó kọ́ gbọ́mí dáadáa ibi wọ́n rìsọ́ọ̀tì sí gẹ́gẹ́ ni pé ìtò torí ẹ̀ fẹ́yàwó òun ní kọ̀tọ́ òṣàwà òun ní alhadaful asazi min zawaj bẹ́ẹ̀ rọ́ọ̀mù ṣáwà ni ṣé wàá ní gbogbo yòókù èrè ní ọmọ ṣẹ́kí ni ní ọmọ jẹlẹ́rì àmọ́ ló fi jásí pé tẹ́ẹ̀bà túmọ̀ ànìkáwù ló ká fáńkì lẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ àlùwàtò akiru tazalanu láàrin àwọn méjèèjì á ní akiru ànìká ìtura ẹni báwọn tá a sọ wọn bọ̀ kí wọ́n ṣe wọ́n tà yín fúnra wọn. sáré àná ló fi jásí pé àbá mi mo ti yá ìtó yìí ibi tó ti a sọ̀hún ibi tó ti gbọdọ̀ yáyì jù omi náà ṣe kíni tásán. àwọn ẹ̀kọ́ lẹ́yìn o àwọn obìnrin ń wọ̀n wa àwọn obìnrin gẹ́gẹ́ ní wọ̀n fami lọ yáyì síbẹ̀ dàkún wo ìdọ́kùnrin máa yáyì dé ẹnu bẹ̀rù tẹ́ ẹ bá sùn ọ yáyì tẹ́ bá wá jí tọ́fẹ́ lọ ní wẹ̀ ó tún wá bẹ̀ ní wọ́n tẹ̀ sí wẹ̀ ó tún yá yìí tẹ́ bá wá jáde tó wá fún wa kíchìn mà ó tún lọ bá ó tún yá yìí yóò máa pẹ́ dáhùn ìbá ń bẹ àwọn àfa kílẹ̀ wá ń ṣe ó yé wọn ẹ fi òní ṣe ìgbà wọn ló dín ọkùnrin ìgbà wọn ló gbọ́dọ̀ wúri abakari mẹrẹ ní lafa ẹ làgà àti màá nàjà abakari yóò kó bẹ ó má lò ní má jókòó ti gbogbo àti ẹjọ́ ń dá má nà ìlà wà kọ́ ló jókòó ti obìnrin kan bá dé ó ní yàtọ̀ alíbà náà sùn lè la alíbà nẹ́bí abákàlẹ́ ní nà ó ní nàzẹ́ ó jí sọ wá mọ́ kọ wá ọkọ mi ó nẹ́bí là púpọ̀ ni abákàlẹ́ ní wà náà yíyá ní mọ́lọ́kọ rẹ̀ kó mọ̀ nílá ní fa ọ̀rọ̀ yóò gé yó kọ̀ọ̀kọ̀ pẹ̀lú ìyẹn rẹ o ó nẹ́rẹ́ yẹn ṣe kí á bùlé ní ìgbàwẹ̀ ẹni kí á wá pé kó mọ̀ fún kọ́lọ́ lè pé ọkọ rẹ̀ wá nígbà wọn kọ́kọ́ dé umaru ni abakari ní umaru mọ ti gbèdé tó fẹ́ bá sọ umaru ní kókun ìyàwó rẹ lọ́wọ́ abilẹ̀ kan tó sọ̀rọ̀ tó rojọ́ ìyàwó rẹ kan sọ̀rọ̀ ní owó rojọ́ wọ́dà kí lọ́wọ́ tó sọ ó ní tí mo sọ ní pé iná sọ ojí sọ wá mú kọ wá umaru ní bó ti wí nánu ìta ni pé ó tó tó tó ti súnmọ́ ya igbe obìnrin ní umaru yóò dà fún obìnrin ní umaru yóò ṣe kí ni yóò dà fún ẹkún kí ni ẹ yẹrẹ ti ni Salman Farisi ìgbàdàn wọ kí ẹgbẹ́ lọ́dún ti bá rí tó bá bẹ̀rẹ̀ níbí la ó ní wọn gbẹ́gẹ́ lọ lákàlẹ̀ náà lọ bá kólé rẹ bàbá náà sùn níbí la wọn kì í ṣe o bàbá sùn máa ń bọ̀ tó kù fẹ́rẹ́ wọn kì í ṣe o ṣe níbí la tí wọn ń kala pé níbí la yọ ọkọ̀ bí ti máa kọ ó dé ọjọ́ níbí ó lọ lè lójó kó tí Salman Farisi ṣe èsì kí àná dìbò àná bìí lakọ̀dé àṣìbà Salmanu ilmẹ̀ Salmanu ti yọ fún mi mọ́ àbá lọ yóò fún mi mọ ẹsẹ yìí náà kiri à ó ní mélòó ni wọn bọ sọ ó ní márùn ẹlẹtẹ bàbá ó ti jòkó ti ọrùn gbogbo àwọn tó di èèyàn rí ni wọn ní sùlálà tí tọ̀ yìí bá ó ti jẹ́ ní sùlálà tí tọ̀ àwọn tó lọ́wọ́ yìí pé torí yàtá ń bá dùn á èrò wọn yìí jáde o àmọ́ ó ti dá tó tó jáde bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ anábì ọmọ abẹ́ lára rẹ̀ obìnrin kan ò ní da títí kọ́kọ́ jáde kí lọ́rọ̀ anábì ìtọ́sùn ní nìsa yìí ẹ̀yà ọmọ sí dáadáa sí kí wọ́n anábì wá sọ lẹ́yìn mẹ́ta ó wá ní fa iná òun náà ó lẹ́kúnná ní dẹ́rẹ̀ gbogbo tí bá ń jókè láyé ẹ̀fọ́ ta àhà ni wọ́n ti bá èyí tó wà lókè tọ́wọ́ bọ́ bá wá lọ fẹ́ náà ó ṣe kí ni ìtumọ̀ ẹni pé ó ti dáa tó lóbi tó dáa lé ní nílẹ̀ yóò bá ìdánwò tó fẹ́ yóò lọ́mọtọ́ fẹ́ yìí àmọ́ bó ti dá tóun náà ibi wọn ti dá ọ̀sẹ̀ kù mbẹ́ tí ò lè mẹ́sẹ̀ kù lára ọ̀dọ̀ ọ̀sẹ̀ kù lára ìyàwó ẹ̀ṣẹ̀ ìyàwó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kù lára rẹ̀ ìyàwó ẹ̀ṣẹ̀ àbábàrẹ̀ bàbá rẹ̀ ìyàwó ọ̀sẹ̀ wọn lù ní níbi tó sẹ́kù sí ìjọ tó gùn wọn wọ́n lé obìnrin lọ wọ́n lé obìnrin lọ ó máa ń lé lọ́mọ tó máa lọ fún gbogbo àwọn ọmọ ọmọ ọ̀tá wọn kò sí ní kéèsì kí wọ́n ní kò sí òní kéèsì kankan ẹ̀kọ́ lásán ní fún wa sọ́ni bí wọ́n kù sí wọn tata hamalu ha ọ̀ àgbè mara ibi ètò tó wọ̀n tí o sì ń nà wọ́n wá sí kí ni ó gbè mara. àbáwọ̀ àgbà sheikh islam Ibn Kathir nígbà tí ń túmọ̀ àyà ar-rijalu qawwamuna 'ala an-nisa ó ní qawwama tó wà ń bẹ̀ yẹn òun ni tàhámùlù tó kùn yóò di tí yóò fi sẹ́tù ìtù àmàkọ́má dalilu kò ní wọ́n lè mi ní qawwamuna qawwamuna áá ìjẹ́ pé qawwama káwọn qawwama ni àmúmára tí lè lóbi segin ní. bí ẹ ò rẹ bá ń ṣe ọ àbí tí bá ń ṣe tí ń lọ ọmọ ṣe sùúrù ni o ẹ lè Sebi náà ló bá lọ́wọ́ àtọ́bádé ìbò húnà súnà wo ló ṣẹlẹ̀ sí bíbù ẹ̀tẹ́ rí àbíwájú ìbò náà húnà sí mẹ́ni wọ́n ṣe láti nẹ́bí ọ̀nà sí wọn náà nìyí tẹ̀tìbíkù ayàwó tẹ̀tìbíkù ayàwó gan àdìlọ́dà nẹ́bí wa Muhammad ìdá nẹ́bí sẹ́ni asọ́bùrù wa tahammul èyí wọn ni súnà tí wọn náà ṣe asọ́bùrù wa tahammul ọwọ́ kò wá ṣèlú húnà nínú àrùn tọ́ba ní tahammul kan ọ̀wá ní wọlé àìfi ní jẹ́ wà á ṣe òhun náà wọ́ àbá má bìsì débi tẹ̀ ìfi ní jọ máa jẹun. ara wà á ṣe òhun náà débi pé ọba dáńtẹ́ máa bíyà àfi wọlé ọkọ mi wọlé tí wọ́n á lè jẹun nísìnyí wọ́n á lè jẹun nísìnyí tẹ́lẹ̀ bá tó ní fóònù wọ́n á lè ké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lájí ní kéde ọ̀la lè tiẹ̀ kọ́ ìgbàmú tó dé yẹn rí wọ̀ èyí sẹ́yìn yẹn rí tó ọba ń wọlé bọ̀ tó ní ẹ̀ wàhálà tó tọ̀ bí a lè ní sèé wọn ti dáná fún akán kó dí kókó ọkùnrin tí ò ní làákà yìí wọn ti yẹwò ní máa wà kí. wo jẹ́nu lọ́mọ ìdí tí wọ́n rí ọ ẹjọ́ máa jẹ ẹjọ́ máa mú ẹjọ́ máa wẹ ilé ìwẹ̀ máa wẹ̀ ẹjọ́ máa sùn ẹ má jáde bí kálukọ́ máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo tó bá ṣe fún ọmọ náà mo máa tọ́ bá tún sẹ̀ ọ́ tún pè mára pé wàá kò yí ọ kò sì ṣàgbára rẹ wọ́n pọ̀ yọ ni ìyẹn bá ti bínú sí ẹgbẹ́ wọn mọ̀ pé èèyàn ń bínú ìgbà wo ló di yẹn rí o àwọn tó bá fi lè bínú sí pẹ́rẹ́ tó mẹ́wàá ní èèyàn ló di èèyàn wú ní ìyọ̀ wò kọ́lá tí bá bínú sọ́kọ̀ mi yóò tún máa dẹ̀ níbi èèyàn rí mu yóò ní kọ́lá àwọn ìṣẹ̀lẹ̀ ìwọ̀n tí wọ́n bá ṣe kọ́lá ní olè ní mo sùn tí ìdáná jẹ ọmọ mi ti mi máa ní a òtí ọkọ tí o lè ṣe gbogbo tí ń wí yóò de ẹranko yóò yà sínú ilé ẹran àwọn ìyàwó ànábì ni a bá ń dínú pé kò fọwọ́ lé wọn ní jìkà yóò mọ̀ ṣàdúrà ni ànábì yóò mọ̀ ṣàdúrà ní ẹ̀wà ló súnmọ̀ èyí súnmọ̀ wọlé àkùtì ó lò sísun lè já ń gbẹ́ ẹ̀wọ̀n sísun ànábì nìyí sísun ànábì gbẹ̀rẹ́ àbá dánú kà sí ìtọ́wọ́n mi ọgbọ́n ní sọ ìgbésẹ̀ gbẹ̀rẹ́ o tàjárùbù iṣẹ́ ni o ọkùnrin kan yọmbadé lọ́wọ́ ní afọ àwọn ẹ̀dá kùn ọ̀kún náà ọmọ yìí ni ní wo ọ̀dà kùn ní yọ̀ máa ọlọ́mọdé bíbọ̀ kó ń fọwọ́ fún ọlọ́jọ́ wọn bọ̀ ọ̀tọ̀rọ̀ mọ́ ọlọ́mọ kí wúyí làwọn mọ̀ sí abá yìí tọ́rọ àwọn afọ àti wọn ò sí tọrọ ìyàwó ní a bá dápọ̀ àwọn afọ àwọn òde fún wọn ní obìnrin ọ̀dà pọ̀ mìíràn kí ni àwọn ṣẹlẹ̀ òun àtìyàwó wọn ní ọgbìyàwó lọ́bẹ̀ẹ́ wọ́n ní wọn lọ́lẹ̀ náà pé wá nígbà tí wọ́n pè ní mórí pé àmọ́ṣàlá ṣèṣì kọ́ gbogbo mọ́dáàrú ẹ̀ mọ́dáàrú náà wọ́n ti dínà lórí eré ibi tá a wà lọ́wọ́ àgbógbó súnà ló ṣe àmọ́ kọ̀ ọmọ súnà dé yẹn fi bóbi lò torí súnà kan lòun náà kàkà máa ń lọ́kọ́ ìrún nìkan súnà wà níbi àwọ̀ níbi sàkà níbi nàìjíríà ní sòkòtò ní irun gan ọ̀hún súnà dé yẹn fi bóbi lò náà súnà kan lòun náà ìyẹn lọ́wọ́ mú mi lọ́ọ́ báwo là nẹ́bi tí ń bá àwọn ìyàwó rẹ̀ lò ní inú ilé ni mo fi so dídí kírísẹ́tì kan lérí ẹ̀. ọba dákun súnà ló kó ìdí sìn nílé súnà ló ti jáde kó máa lè ṣe súnà pẹ̀lú ìyàwó rẹ̀ tí ń pè é káwọn aládùúgbò máa lájà àfa àtẹlẹ ha súnà alù súnà kí wọn máa gbé à bàbá àwọn náà alẹ́ alẹ́ àná alẹ́ àná ìsinsìnyí dákun mọ́jú orí bẹ́ẹ̀ wò ara wàá sínú húnná. wọ́n jọ họ ni ìyẹn fẹ́ mi pé kọ́ mọ́ máa ṣe yàn mọ́ ní bàbá àti àrẹ̀ mi. bí wọ́n àti àwọn ọ̀rẹ́ bá ń ní àwọ̀ lára ara yín mọ́ ní sílé bàbá rẹ̀ mọ́ ní sílé ìyá ẹ̀. wọ́n bá wọn ọ̀dọ́ ṣe lórí tó burú jù ni. ẹ̀sìn bàbá yẹn ìyá yẹn kọ̀ wá fi bàbá rẹ̀ lọ́kọ̀ wò ìwọ lọ́wọ́ àpẹẹrẹ tó bàbá rẹ̀. kò sì wọ́ ìyá rẹ̀ nílẹ̀ kó tó fi ọ ìyá rẹ̀ lónítọ̀ sáfà ẹ bá ti yọ̀ǹda kọ́nà jọ lálùbáríkà fún ọ̀rọ̀wọ̀kọ̀rọ̀ èyí ṣe báwọn lọ́ máa náwó lé lérí kọ́ sórí tọ́ba bú abalẹ̀ tọ́ba bú ìyá rẹ̀ àní ilé mọ́tò mọ́tò ìjọ àkìyàmọ́ tọ́ba níbi àbáwọn àtìyàmọ́ àfi tọ́ba jọ́ màlẹ́ lóko ọmọ àwọn òkúta ọ̀tún ti délé ọkọ mi náà yóò wá yí tiẹ̀ pé àti ah, ń bu ọkọ bàbá wọn tí àbáwọn bá fún un kò sí ìlú burúkú sí lẹ́mìí ọmọ ọmọ àlè ni wọ́n bú abalẹ̀ àti ìyá tí ò ní ṣe kí ni dákùmọ́ náà wọlé bàbá rẹ̀ o wọ́n sì fún ọlẹ́rìí tọ́lọ́kùnrin nìkan bẹ́ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́kan wọ́n tẹ̀ níbi léèrè wọ́n ní làwọn fẹ́ràn jọ̀ọ́ làbùkà kalẹ̀ àwọn yẹn ní kí ló fà wọ́n ní Islam tó gba wọ́n ní ara níjẹ́ ojú ń kan ó fún lóbi ńlọkùn láyé sá lójú ọ̀fẹ́ náà rẹ̀ kó o lè yọ sí ní bẹ́ẹ̀ náà rẹ̀. dákun lọ́fẹ́ náà wọn bá yàwó rẹ̀ wọn yá yàwó rẹ̀ wọn bí yàwó rẹ̀ ọ̀wọ̀ tó fún bàbá rẹ̀ ní fún bàbá yàwó rẹ̀ ọ̀wọ̀ tó fún yàrá rẹ̀ ní fún yàrá yàwó rẹ̀ ọ̀wọ̀ tó fáwọn ẹ̀gbọ́n rẹ̀ ní fáwọn ẹ̀gbọ́n yàwó rẹ̀ wọ́n tó fa máa kúrò rẹ kó ti kún ọmọ rẹ bẹ́ẹ̀ ìjọba kúrò ìyàwó rẹ mara kọ́dá yìí ló bẹ̀ kọ́dá yìí ló bẹ̀ èyí tí wàá fi gbẹ̀yìn tí wàá dúró lé fún ọ ọ jọ sórí ọkùnrin ní ọkà wà náà bí a tó fẹ́ kí ìyàwó yẹn sàn ó ti mú kólé afa ní ọmọ ibi tó mú lọ àmọ́ wọ́n lọ́ọ́ yẹn ọ̀rẹ́ fún yẹn tó o bá fẹ́ kí tí wọ́n ti tọ́lù sí ilá nílé wọn ọgbà jẹ́ lọ́dọ̀ rẹ̀ ìwọ ló wo àwọn tó jọ ọ́ nú àwọn obìnrin tó jọ àwọn bíi tẹ́gbà lọ́bi tó yẹn lọ́rẹ́ tó ọba túlẹ̀ yóò di dàkúdà bọ́ ọba túlẹ̀ yóò ṣe kíni gbogbo ẹ̀yin tóbi yín di dàkúdà lónìí ẹ̀ kírètì environment fún ni o bẹ́ẹ̀ bá ní máa lọ alùpàpà báyìí máa lọ gbọ́ wá sí ibi báyìí ẹni báyìí mo fẹ́ kọ́ máa bá rìn láwọn tó orílẹ̀ yẹn re ìyàwó rẹ̀ ó sì máa dà sí àmọ́ bá ọba túlẹ̀ àwọn àdìjẹ́ ní omi èso omi ó nà ó yẹ wọ́n bá tó tọ́ yọ wà hàn ní ìmọ̀ bàbá èyí tó ọmọ mi ọlọ́jẹ ọlọ́dúnbàdúrà ọmọ mi ọlọ́jẹ ọlọ́dúnbàdúrà tí bàbá wọn sọ onígun kí n bọ́ sẹ́yọ kí n dúró tọ́lá tí kò ti lọ mẹ́nà ṣe lè bò lé ọkọ lọ́lọ́ yìí ìtumọ̀ akílù tó ń ṣe ẹni tó ń sọ gírẹ́ wìláyà rẹ àṣẹ rẹ kọ̀ǹtúrò rẹ ó kù lọ bàbá tó bí ọ ọgbọ́sọwọ́ ọkọ rẹ ìtumọ̀ ẹnu ìtumọ̀ pé wọ́n fi ọlọ́kọ̀ nù ìtumọ̀ ẹni pé gbogbo àṣẹ rẹ ọwọ́ ta lọ́wọ́ ọkọ̀ rẹ lọ́wọ́ wọ́n jẹ́ sọ fún ọ dáadáa obì tá a pè lóbìnrin lé lẹ́yìn ọlọ́run ọba ọba nìkíọ́lá ọkọ lọ́kàn lẹ́yìn ọlọ́run ọba ọba nìkíọ́lá ọkọ lọ́kàn àwọn obìnrin lẹ́yìn ẹ̀nẹ́bí wa Muhammad wọ́n lè bá ní pé ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run àwọn ọkùnrin tí ẹ bá lọ jihadu wọ́n dé wọ́n dé àdéhùn kọ́ wọn lè fọ́n ní kẹ́lẹ́ wàlìjẹ́ náà àwọn obìnrin kí láàmú ṣe káàkiri wàlìjẹ́ náà anabi ni abúlégì kúlẹ̀ mẹ́lá kí tìmí lẹ́nu nìsa gbogbo omi tó wọ́n bá sọ fún pé anatọ́ ata àtiwájú kò nà kẹ́yìn náà máa tẹ̀ láti ọkọ yín tá a dúró dáríkà iṣẹ́ àlìjẹ́ náà ti yín nù yéésù mi ní o lóbi tọkọ rẹ ní má lọ tó ní bá di àmọ̀ yẹn jí omi bú ni o wọn ṣe bẹ́ẹ̀ lé yẹn ọlọ́run nídìí ṣe àwọn ìyá tó bí òwúrí bẹ́ẹ̀ ọlọ́run nídìí òwúrí bẹ́ẹ̀ anábìwá Muhammad nígbà tí ó kà sí àdìjẹ́ndà fóbìnrin ó ní ìdásọ́rọ́ látẹ̀lẹ̀ máa tó hamsa ha bóbi bá kí wákàtí márùn wà sọ́ọ́ mà ti ṣára ha tọ́gbà ramadana rẹ̀ wà á fi tọ́tí fáríjà ha tọ́sọ abẹ́tí òṣèṣì náà kí ló fi sì wákàtí márùn pẹ̀lú tọ́ àti ọkọ̀ ká àtàwọn ramadan náà pẹ̀lú káàtì láti ọkọ àti ó ẹgbẹ́ ni wọ́n obìnrin mi ti dáwọ́ ramadan náà ń sẹ́wọ́n pẹ̀ ìgbàwẹ̀ ẹnu ọkọ̀ ká obìnrin mi sì jẹnako nígbà tó rí wọn wọn táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe òun wá sọ̀rọ̀ rẹ̀ kò sí wọn wọn kò sí sí lọ́kọ̀nyálẹ̀ yóò wá ní ha tí mo máa táwọn ẹgbẹ́ mi ṣe tí ṣe yín fojú rẹ̀ hàn gẹ́gẹ́ dì mọ́ wọn ní o ṣe sí lẹ́tẹ̀ẹ́tẹ̀ẹ́ sì má fojú ẹ̀ hàn máa ṣe ní ìní kìí ṣe fẹ́ẹ́ tí ṣe sinimá wà ní ìfarabalẹ̀ kọ́kọ́ kẹ́ni tí ọba ṣe sinimá hàn ní ti àwọn wíkọ̀ òfin kan ní má ṣe sinimá òfin kan ní farabalẹ̀ fún sọ̀rọ̀ bí tọ́ba sẹ́mẹ́rẹ̀ ní tọ́ba pé tí ò ṣe sinimá wákàtí márùn ramadana ọ̀tẹ̀ láti ọkọ̀ kí làlá ayọ́mọ̀ kìyàmù tọ́ba ní jáde kìyàmù wọ́n sọ pé olùkọ́ lè ní jannata ilé obìnrin yìí máa lo àlìjẹ́nà mi ní ayé àbúwá àbìrì jẹ́nà ti ṣe ọ̀nà tó bá wọ̀ ní ọgbà wọlé. àwọn tó bí ọ̀nà àròyìn látẹ̀kàn ọlọ́run ní jẹ́ ọ̀yà pa ọlọ́run ní jẹ́ ọ̀yà pa ọlọ́run níjẹ́ ọ yapa ẹni rí náà níbi máa rí ọkàn wa balẹ̀ kọ́ máa rí ní ọ ọkọ rí ló sì fẹ́ ọlọ́run jẹ kalẹ̀ ọlọ́run jẹ kalẹ̀ ọlọ́run jẹ kalẹ̀ ọ̀rọ̀ mi ti di ọ̀rọ̀ tí mo fẹ́ báyìí sọ mo dá dúró báwọn sẹwárì tí wàá dúró lérí àfa àwọn sálámi kọ́ló jẹ́ àríwọ̀n pẹ́ àwọn olówó ẹjọ́ kó ní ọ̀wọ́ ní ní àpọ́nlé ńlá ní ìyẹn ńlá ní ṣe tẹ̀sí ẹ̀ máa ṣe ìyàwó jọmọ ẹni jọmọ mu tí mo fi lé mi ọkọ àbáládìjọ lẹ́nu mo fi lé mi nígbà wọn ládìjọ àwọn tí ń sọ̀rọ̀ wọ láti yóò ní ọdún kan ti tẹ̀yìn ọmọ dáadé sọ ní bàbá sọ ma ọ wá yẹ kí n wà ń wù lánàá torí mi náà ń bẹ nù mọ̀lẹ́ takọ̀lẹ́ àhẹ́bà àbí mi sọ̀rọ̀ yìí. èyí ló wà rò pé tí n bá wà lánàá yìí yìí wá ṣubú mi. mo wá lálejò láti another country ìlú ò sí fi ilẹ̀ fún mi má lánàá àwọn ni wọ́n gbé mọ́tò mi jáde tí mo tún fi gé mi ti kékeré wá. mo sì gbọ́dọ̀ wá bí láàárọ̀ yìí àwọn sọ̀rọ̀ lánàá mo wá ní kíní wá ní à ìjọ àlàlùbọ̀ àtàlà mi sì kan kan làwọn tó fẹ́ lọ́wọ́ làwọn fẹ́ débẹ̀ sẹ́yìn wọ́n ń bọ̀ lọ́la náà mo ní ń bọ̀ wọ́n ní mi náà ń bọ̀ àwọn ni wọ́n ń ṣe ìgbàlódé lẹ́lẹ́ bá àwọn ni wọ́n ń ṣe ìgbàlódé lẹ́lẹ́ ni mo fi lè mi ní ìgbà wọn ní. ọlọ́run jẹ́ àrí bàbá bẹ́ẹ̀ ọlọ́run bàbá yìí kò kọ́ ọmọ rà bàbá dáadáa bàbá dáadáa níjọ́ ọkùn ti mọ̀ wọ́n dùn mí dáadáa ni ọlọ́run lè jẹ́ lápàdà sí mi. ọlọ́run yìí ti ṣe wá sí mi lù mí. àní dọ̀tọ̀ asra àní dọ̀tọ̀ asra kí ló pé àwọn ní sọ dọ̀tọ̀ asra ní sọ ọlọ́run lè dé wá sí kan yẹn lọ́dọ̀ àgbàdì àwọn àríyá alọ́mọ́sára lọ sí conference tá a lọ pé àwọn ni wọ́n tàn sí àbá fún gbogbo wa wọ́n náà làwọn máa ń jẹ báwọn tó jẹ pé ó ti làwọn èyí bàbá yìí ní màá ń jẹ fún yìí làwọn náà máa ń jẹun bàbá kọ́lọ́mọ́jẹ wọlá padà sínú kọ́lọ́mọ́jẹ wọlá padà sínú èyí tá a fà wá sí iwájú púpọ̀ kí a máa ṣe àwùjọ ní ìjọ náà yóò máa jẹ àbí wọn máa jẹ àbújẹ lọ́la àwọn àbá ló ṣe àbújẹ lọ́la sẹ́wọ́n de la sẹ́wọ́n de yọrọ yọrọ parí bàbá wa jẹun báwọn nínú sunna ìtumọ̀ yẹn ni pé à ń sẹ́ akédu à ń sẹ́ wọ́n ní ma gbogbo eléyìí abẹ́ àkókò mu wàlímà ló ṣe kí ni iná lọ́wọ́ bóyá bàbá wa bí wàlímà báwọn tọ́wọ́ wa jẹ àwọn àti jẹ kómi kó nǹkan ní akóso bí ẹ sì máa ń gbóyè ẹsẹ̀ ọkọ̀ tẹ̀lé ẹ̀kẹ́ tó máa lọ torí mi náà jẹun afa sáláàdì mi náà jẹun wòlímà wọ́n ti àbọ̀ mọ̀ àbọ̀ mọ̀ àbọ̀ àbá ti wá bíbà yà yín láti yín kọ́ra kọ́dà ká tó débi gan dókítà ti sọ pé dókítà wa àgbà ti sọ pé ah, ah, àwọn ó ṣètò kalẹ̀ múlẹ̀ àbá sálábì ti ṣètò kẹ́tù wọn akọlù ètò kí ẹ̀dátọ̀ lọ́wọ́ dúró ná ọlọ́jà rí wọn gbẹ ah, so bàbá wa jẹun báwọn tá a wà ní wò ní mà súnà kan bẹ tá a nẹ́bí ní a máa ṣe àwọn náà ti kọ súnà sínú pépà àti ní akọ yìí àṣà ló àkọ́kọ́ àti wà ìwòyàwó èmi ò wà á gbọ́ gbèsè tèmi kalẹ̀ torí mo sì mú mi onímọ̀ tí mo wá jẹun ẹ̀fọn mi yìí sàdúrà tá a náà di ní ìsìn yìí bọ́ tètè kalẹ̀ tẹ̀ ní ìlú sí ṣé ẹni gbé yín tẹ́ wá ń gbọ́ mi bí n bá ń ṣe tèmi èyí lè máa ṣe tí ẹ kí barakallahu lahuma. barakallahu lahuma. baraka aleihima. baraka aleihima. baraka fihima. baraka fihima. wa jama'a bainahuma fi khayr. wa jama'a bainahuma fi khayr. barakallahu lakuma. barakallahu lakuma. barakallahu aleikuma. بينكما في خير وجمع بينكما في اللهم بارك لهما اللهم بارك لهما اللهم بارك عليهما اللهم بارك عليهما اللهم بارك فيهما اللهم بارك فيهما اللهم اجمع بينهما في خير واجمع بينهما في خير gbogbo wa náà ta bímọ ta níyàwó ta lọ́kọ tí ilé bàbá wa olùwà àgbà ń dùn báyìí gbogbo létí dùn báyìí ọlọ́mọdé ọdọ mi gbogbo létí wa ń dùn báyìí ọlọ́mọdé ọdọ mi gbogbo létí ń dùn báyìí ọlọ́mọdé ọdọ mi gbogbo létí ń bá ń dàrú ọlọ́mọba wa tó gbogbo ẹni tí bí ma tó jẹ́ kúrọ́tọ̀ àyù ní fún ọlọ́mọ fi dalójú gbogbo àwọn tí ń sunkún ọmọ ọlọ́mọ àsìkọ́tọ̀ yìí ní fún wa rọ́bà ńlá ti ní kòló bana báyìí lẹ́yìn adé tana wà á bìlà nàmi lẹ́tún karama innaka antal wahhab ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعل للمتقين اماما ربنا لا تبغى ولا لجوا ولا فا ولا لا لا بروفيسور واحد افا ونوا bàbá wa ṣèkọ wa ọ̀rẹ́ mi pàtàkì Dr. Dawud àwọn àjọ wíìrì yá dìde èdè lọ́gbà náà èdè lọ́gbà náà àtàwọn afárá mi lórí ẹbí àjọ wa ń bẹ gbà náà ni bàbá wa Sheikh Abdulaziz ẹsẹ̀ ọ̀gá bàbá wa ti bàbá wa Waziri Waziri gbogbo wa lẹ́yìn Yorùbá wàláwù yà sí bukabẹ láti àkàbílẹ̀ kan wọlé àwòlà àdàbúwàdà àwọn olóyè ọba yìí ọlọ́wọ́ níjẹ́ ẹ̀ lábàdà sí i àwọn dọ̀tún wa tẹ̀lé asra ọlọ́wọ́ jàdí Ọlọ́run jẹ́ mi wọ́n kò fún wa gbogbo títí ń gbọ́ mi yàrá nù Ọlọ́run ọmọ tó tó wá gbà mí lálejò Ọlọ́run jẹ́ sí rírì gbogbo yìí lẹ́ jẹ́ èèyàn Ọlọ́run jẹ́ jẹ́ èèyàn Ọlọ́run jẹ́ jẹ́ èèyàn Ọlọ́run jẹ́ jẹ́ èèyàn ẹ̀yà fún kọ́sídà tí ẹ̀ tún kọ́ ní tẹ́ dákọ̀ mi Ọlọ́run pa yín ni àánú Ọlọ́run ní kò lára yín àfa àwọn ará ìlú tí sàn dákọ̀ mi Ọlọ́run níjẹ́ ọlọ́pàá sí mi àfa mi àgbà láti Kútọ́nù tí wọ́n tún wá ń sọ Yorùbá wa ní Kútọ́nù fún níyà yìí Ọlọ́run níjẹ́ ọlọ́pàá sí mi Ọlọ́run ẹ bá ń jí sẹ́wọ̀n àfa nílé ẹni mo bèrè wọn ẹ bá ti ṣe fún akọ́kọ́ mo wá kí ẹ̀yin náà ọlọ́run oníjẹ́ alápàdà sí ibú ọba mi oníjẹ́ alápàdà sí ibú ọba mi oníjẹ́ alápàdà sí ibú gbogbo ayé kí n tán àdúrà dé ọlọ́mọ ọmọ àdúrà mi débẹ̀ ibi tó yẹ kí n sàdúrà sí ọlọ́jà àdúrà mi débẹ̀ ibi tó yẹ kí n sàdúrà sí owó ẹni mo bẹ àwọn ẹ̀kọ́ sì tèmi náà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 ọlọ́run bá ní san àlùfáà àwọn ọgbà lẹ́sùn olóore wọ́n tẹ̀lé wá sínú àwọn káàkiri wọ́n jẹ́ àmọ́ pàtàkì àyè tá a wà yìí wọ́n jẹ́ àmọ́ pàtàkì iṣẹ́ tí bàbá àtàná ṣe wọ́n jẹ́ kálukú wa náà tá a fẹ́ bímọ bí ọmọ bàbá olùkọ́ àgbà wọ́n jẹ́ àmọ́ dídá ti múṣẹ́ ẹ̀ẹ́ ọkọ̀ kankan lòdò lọ́wọ́ seventy five wo lè bímọ olùkọ́ àgbà ìyẹn wà lòdò ọwọ́ ẹ̀ ó funfun sáyé ọwọ́ àwọn olùkọ́ àgbà lòwò ó lè bí wọn o àwọn tó àwọn lẹ́yìn bàbá àtàná ṣe náà ló ṣe. نعم الآن هرب الدكتور عبد العزيز قالوا لي دي وضع للدكتور آه، وضع للدكتور